الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين ومن كتاب صحيح فقه سنة نتعلم منه أسباب الحرث عباد الله أسباب الحرث أربعة ثلاثة متفق عليها وواحد مختلف فيه أولا النكاح ثانيا النسب ثالثا الولاء رابعا جهة الإسلام أدوبفون ولا هو باو ولا هو باتي يوتون جواني بنا لا دوبفون نو تاكي ولا مساج بالاس فني كوكاوا àwa bẹ̀lẹ̀ Allah subhanahu wa ta'ala gbogbo tí ọlọ́run ọba ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa lórí ọlọ́run ọba jẹ̀mọ́ wa lọ èyí tí ó kú díẹ̀ ká tó nọ́rọ̀ wa àbítí nínú ẹ̀sìn wa ọlọ́mọṣà ìbá ní ṣàtúnṣe rẹ̀ abẹ́lẹ̀ Allah subhanahu wa ta'ala àwọn tí wọ́n darí wa ọlọ́mọṣà darí wọn gbọ́ béèrè nínú ìdánilẹ́kọ̀ọ́ tí à ń ṣe lọ nípa àwọn nǹkan tó yẹ kí mùsùlùmí ó mọ̀ nínú ogún tí òkú fi sílẹ̀ èyí tí a fẹ́ mẹ́nuba lẹ́ni òun náà ni pé tí òkú bá ti kú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa tójú bọ dúkìá rẹ̀ wọ́n máa tójú bọ ẹ̀rí àwọn ẹbí tán náà wọ́n ti jì àwọn náà yọjú àwọn ẹbí tí wọ́n súnmọ́ àwọn náà wọ́n máa jòkó wọ́n máa ṣe mọ̀ràn bàbá àtìyá àtàwọn ọmọ àtàwọn ẹ̀gbọ́n àtàwọn àbúrò bàbá àbúrò ìyá àwọn ọ̀rẹ́ àti gbogbo àwọn tí wọ́n súnmọ́ òkú kálukú wọ́n máa wá wo ipe èwo ni ó tàwọn ń bẹ̀. Uh, gẹ́gẹ́ bí òwe Yorùbá wọ́n ní òkú ń sunkún òkú ni wọ́n ní akásọ̀lérí wọ́n sunkún ara wọn. ọlọ́run ti làámẹ́ lẹ́nu al-Qur'an al-Karim ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní innaka mayyitun ọlọ́run bá ní eré adinabi májú wọn dẹ́rù kú bá ọ ọ padà kú náà ni mo bá ṣe tiẹ̀ lọ wa innahum mayyitun àwọn náà tí wọ́n láwọn fẹ́ pa ọ́ àwọn náà wọ́n padà kú náà ni mùsùlùmí bẹ̀rù ikú ìtì ń bẹ lẹ́yìn ikú ni ó gbọ́dọ̀ máa ba mùsùlùmí lẹ́rù nítorí ọpẹ́ ọ̀ya ẹ̀dá ń náà ni ẹ rí èyí tá a fẹ́ gbéyàwó láàrin àsìkò díẹ̀ tá a ní láàárọ̀ yìí òun náà ni asibabul herif àwọn etí máa ń jẹyàn lẹ́tọ̀ọ́ sógún ẹni fẹ́ jẹ ogún yóò wà nínú àwọn tí ẹ̀sìn sọ pé kó jẹ bóun náà bá kó jọ bó bá padà yá òun náà padà kó lẹ́ẹ̀ náà ni o àwọn mìíràn tún ṣe kínní àwọn náà tún jẹ torí àfẹ́ kí ogún yẹn àfẹ́ kó waste ẹni tí ń bójútó ó ti lọ ẹ̀ka wá pín fáwọn tí wọ́n ń bẹ láyé káwọn ọmọ fi ṣàǹfààní ládàá rẹ̀ ọmọ ọbẹ̀ ni tó ṣiṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tí ẹ̀sìn fi ní kíkálukú ọmọ sóhun lẹ́tọ̀ọ́ sógun àbóhun lẹ́tọ̀ọ́ sí òun ni pé kọ́mọ̀ bá dìjà nítorí tá a bá fogún lẹ̀ tá bá pín ẹbí wọn padà dàrú gbogbo ẹbí tí wọn ò pín ogún sí wọn yé sọ̀rọ̀ ara wọn. alákọ̀ọ́kọ́ tí máa mú yàn jogún ẹjẹ́ á lọ lè farabalẹ̀ dáadáa jama an òun náà ni kí nikah igi tá à ń pè ní akidun nikah kó wà láàrin èèyàn àtẹni tó kú níta ń gbọ́ yẹn bẹ́ẹ̀ yẹn òun náà ni pé tí wọ́n bá ti so igi ọkùnrin àtobìnrin papọ̀ ipe wọ́n ti dìyàwó ara wọn àbí wọ́n ti di ọkọ àti ìyàwó sẹ́ẹ̀rí tí arákùnrin yẹn bá kú arábìnrin yẹn ọlẹ́tọ̀ nínú ogún ẹ̀ àmọ́ kìí ṣe gbogbo ogún ẹ̀ ni o ọlẹ́tọ̀ nínú ogún rẹ̀ bí arábìnrin yẹn náà bá kú arákùnrin yẹn náà ní ẹ̀tọ́ nínú ogún ìyàwó ẹ̀ nítorí pé ìtọ́dà wọn pọ̀ òun náà ní marriage tọ́kàn ni wọ́n bá ti jáde láyé ìkejì lẹ́tọ̀ọ́ àmọ́ ní tí wọ́n fún o kìí ṣe gbogbo ẹni o nítorí bàbá òkú lè wà láyé ńgbà mí ìyá ẹ̀ lè wà láyé ó sì lè láwọn ọmọ kìí ṣe bàbá ní ó palẹ̀ gbogbo ẹ̀ mọ́ o kìí sì ṣe ìyá ní ó palẹ̀ gbogbo ẹ̀ mọ́ ó ní ta fún níbẹ̀ ó ṣàlẹ́tọ̀ọ́ sá ní ta mú jáde nìyẹn téèyàn bá ti fẹ́ ìyàwó àbẹ́yàn lọ́kọ ẹ̀yin méjèèjì dúkìá ara yín lẹ́yìn ìgbà tẹ́nìkan bá jáde láyé nínú yín ẹlẹ́tọ̀ọ̀sì alákọ̀ọ́kọ́ nìyẹn àwọn àlùfáà ní sẹ́yìn rí eléyìí gbogbo igi tí wọ́n bá so igi yẹn náà ló jí wọ́n lọ́tẹ̀ sógun sẹ́yìn rí àwọn tí wọ́n bá gbéra wọn wọlé tí wọ́n ò so yìí bóyá wọ́n bára wọn lásìkò lójú ọ̀nà ni o lọ́wọ́ á pé wọ́n sà wá bímọ fúnra wọn tí wọn bá ti so igi lẹ́yìn ṣìnà tí wọ́n ṣe bẹ́ẹ̀ nìkan bá ti kú láàrin àwọn méjèèjì kò sẹ́ni tí ó jogún ara wọn nítorí pé kò sí nìka láàrin wọn arákùnrin ò lè jogún ẹ arábìnrin náà ò lè jogún ẹ nítorí wọn ò so igi ẹ rí lẹ́ni nínú tí ń ba nínú jẹjẹmọ́. No ẹrẹ àwọn ẹlòmíì tó ti bímọ méjì mẹ́ta mẹ́rin níjọ́ tẹ́ bá wá bọ̀rọ̀ débi akidun nikah jọ wá sọ fún yín pé ẹ dákun imam bó la wàá ṣe báyìí àti ìsọ yìí ọmọ sì ti pé mẹ́rin inú lé àwọn tá a wí yìí wọn ò lẹ́tọ̀ọ́ sógun ara wọn shari'iyan nínú ẹ̀sìn islam torí wọn yìí ṣe ọkọ àtìyàwó ẹni tí ń bímọ tí ò so igi tí ń sọ pé eh, àwọn àna òun wọn kú mọ òun bàbá ìyàwó òun wọn mọ òun ọ̀tọ̀ nìyẹn ọ̀tọ̀ ní introduction ọ̀tọ̀ ní nìka wọn lẹ́nu yìí gbígbà tí ó gbé aṣẹ́wó sílé tí ń sùn dọ̀rẹ̀ náà wọn ò bá bímọ mẹ́wàá alágbèrè náà làwọn méjèèjì ọlọ́mọṣẹ́ sọ níbẹ̀ yìgìtà wíyìn bóò la ṣe sọ wọn ní kọ́dà kọ́gbà yẹn ṣẹ́jú márùn tá a bá fẹ́ fẹ́ lójú kí bàbá ìyàwó kọ́sà ní òun fọmọ òun fún arákùnrin yẹn kárákùnrin yẹn sọ pé mo gbà á wọn jọ sọ bẹ́ẹ̀ mo fọmọ fún ọ yóò sì dákọ ọmọ yẹn mo gbà á ó di méjì àbí méjèèjì náà yẹ ọ̀kan ní jẹ́ lẹ́yìn rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni yóò fún ní sadak sadaki bíi one thousand bíi two thousand five thousand ìtìpá rẹ̀ bá ká lẹ́yìn náà àwọn méjì wọ́n jẹ́rìí sí ó kéré parí bóyá nù fámìlì ọkọ àbí fámìlì ìyàwó wọ́n ti parí nìka gbogbo tí mo sọ yìí ìṣẹ́jú kan mo fi sọ tá a bá ṣe láàrin ìṣẹ́jú kan yẹn àti ṣèyàwó ní Islam kọ́lọ̀ ń kọ́mọ́sá ìsànù wa àgbóyẹ̀sìn náà ni ò tó àwọn àfáà tí wọ́n ti ṣiṣẹ́ fẹ́sìn ò tó nǹkan àwọn òṣèré ráyè gbogbo ilé aníṣe ìtọ́wá kan tó òun ọ̀fẹ́ ṣe nǹkan rí láyé tó èmi màá yá mi nílẹ̀ ẹ̀sìn wa bí n bá lọ opportunity àti jòkó táwọn afa sunna òun tóun ti di ẹ̀ṣà nínú àwọn ẹ̀ṣà ọlọ́run nítorí yóò máa gbọ́ nítorí ó tún ayé ẹ̀sìn àtẹ̀sìn rẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn jama òun náà ní kí nìka bíi bí yìgì bá ti wá tú ẹ̀yọ́ màyá mi ọlọ́mọṣà ìsọ níbẹ̀ àdánwò bẹ́ẹ̀ má fi kan ẹni kọ̀ọ̀kan wa o ọkọ àtìyàwó ti divorce ara wọn so nígbà tí arábìnrin yẹn ti kú nínú léwu tó lóun ò lè jìyà ọmọ tó fọkọ yẹn lẹ̀ gbogbo ntọkọ ń bá wa dà lẹ́yìn ìgbà náà bọ́kọ náà bá kú arábìnrin yẹn ò lè mú pínì pínì nínú dúkìá náà nítorí pé ntọ́sọ wọn kọ́ ti ṣe ó ti túká ni wọ́n fi ní arákùnrin tọkọ arábìnrin yẹn lẹ̀ tárábìnrin yẹn padà wá kú arákùnrin yẹn náà ò ní nǹkan kan tí ó gbà nínú dúkìá ẹ̀ẹ́dìfọ́sí yẹn torí pé wọn ò sí pẹ̀lú ara wọn mọ́ nìka náà ni ló mú wọn jogún ara wọn nìka sì ti bírèkì kálukú bọ̀tà àwọn ọmọ wọn wọn lè jogún ìyá wọn àwọn ọmọ lè jogún bàbá wọn tí wọn bá jogún ẹ̀ tán wọn lè wá fún ìyá wọn àbí bàbá wọn ní níbẹ̀ látàpọ̀ ara wọn àmọ́ pé ẹ pín gún fún dífọ́sí kò sí ti jẹ́ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ẹ máa wá rí àwọn kátikati kódà nílẹ̀ àfa mi wọ́n wà ní ẹ ẹ àkọ́bí àfa ni àkọ́bí lè máa ń ìyá wọn ó ti kọ bàbá wọn lẹ̀ níjọ́ àfa wa kú oye ìyá bá tún wá sopó mo ní kí ni wá bọ̀ ṣé wọ́n máa ń sopó fẹ́ni tó ti kọ̀ yẹn lẹ̀ nítorí lè mú ọ sopó lọ́dọ̀ ọkùnrin nítorí lè mú ọ wá sopó lọ́dọ̀ ọkùnrin òun náà ni pé igi ń bẹ láàrin yín nígbà igi bá sì ti bírèkì kò sopó kankan tó ṣe mọ́ obìnrin jífọ́sí ò sopó ọkọ rẹ̀ jọ́hún kò sì ní jogún ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí máa mú yàn jogún jama anasabu ayé alqaraba òun náà ni kí okùn ẹbí ó sòyàn pọ̀ kọjá pé wọ́n bí yín papọ̀ ẹ lè wá súnmọ́ra yín jura yín lọ o ẹ̀gbọ́n àtàbúrò wọn jọ bí wọn papọ̀ àbí tọ́ ṣe rí ẹ̀gbọ́n bàbá rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ẹbí làwọn náà àmọ́ wọn ò súnmọ́ ẹ̀gbọ́n àtàbúrò kọ́dà ọmọ ẹ̀yà kan náà oye kódà bí ọmọ bàbá kan náà àti ìyá kan náà ṣe rí ìjẹ́bí ó lè múyàn jogún àmọ́ àwọn máa ń gbéra wọn pọ̀n wọ́n sì máa ń dira wọn lọ́wọ́ lápèjúwe tí ọmọ bá wà ń sìn ọmọ tó bá wà tí ó jogún ọmọ ọmọ ò lè jogún mọ́ torí bàbá rẹ̀ ti di lọ́wọ́ Baba bàbá sẹ́mi pé ẹbí ni ó lè jogún bọ̀tẹ̀ ọmọ títí ẹ̀ ń bẹ láyé ọmọ ọmọ lọ́wọ́ kú sẹ́mi pé baba bàbá òun náà lọ́mọ tọ́jú bàbá òkú bàbá òkú yẹn ti dí bàbá bàbá rẹ̀ lọ́wọ́ ó ti dí bàbá yẹn lọ́wọ́ nítorí pé ọmọ tiẹ̀ ló kú ọmọ rẹ̀ kú òun ló jogún ọmọ ẹ̀ sórí bàbá bàbá ẹ̀ òun sinmi tí o bá sí bàbá òkú yẹn láyé nítorí ká fún baba. òkú yẹn á wà fún bàbá bàbá rẹ̀ àwọn tí wọ́n ń jogún ló sì jẹ́ pé gbogbo ẹbí náà kí wọ́n máa ń jogún lẹ́ẹ̀kan náà gbà mí nígbà míì lágbèjúwe ń sìn àwọn àbúrò òkú àtẹ̀gbọ́n òkú wọ́n wà láyé òkú sì bímọ wọ́n wá dé adékínlódé bàbá láti Ìlọrin láti Jẹ̀bú láti Ìbàdàn wọn náà wàá pín ogún ni bóò lẹ́yìn jẹ́ wọ́n làwọn làbúrò òkú àwa ah, ní iṣẹ́ mọ̀ pé òkú ah, òbí mọ̀ ẹlẹ́tọ̀ ẹlẹ́tọ̀ ń bẹ àmọ́ tá a wọlé tá a rá àwọn ọmọ ṣèpinrin nínú ilé kí ni wọ́n wá bọ̀ wá àní nígbà ọmọ tí ń bẹ ní ọmọ tí ń bẹ ti dín lọ́wọ́ ẹ̀ ọmọ òkú ti wà àmọ́ ká pé àwọn ọmọ òkú ọba wà ní ọ̀wà kan ẹ̀yìn ẹ máa lọlé Yorùbá yóò bẹ̀rẹ̀ wàhálà ni alẹ́gbọ̀n o èyí gbọ́ bá wa kó dúkọ̀ ẹ̀gbọ́n rẹ àwọn ọmọ tẹ́gbọ́n rẹ filẹ̀ wọn ní jẹun ló sì jẹ́ pé nípa ọ̀rọ̀ ẹlẹ́bídé yẹn ee wọ́n máa ń dira wọn lọ́wọ́ eléyìí èèyàn lè gbọ́ yé àfi tí èèyàn bá súnmọ́ àwọn àlùfáà àwọn tí wọ́n jogún nínú ẹbí al àwọn tí wọ́n ń pè ní al yìí òun náà ni bàbá tó dáwọn ní ìpìlẹ̀ òkú náà pè ní usul àtàwọn ọmọ àti àwọn bàbá wọn bàbá àtàwọn bàbá bàbá lọ sókè bẹ́ẹ̀ lẹ́yìn náà àlùfọ́rọ̀ àwọn tí ó jogún nínú ẹbí òun náà ni àwọn ọmọ àtàwọn ọmọ ọmọ lọ sísàlẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn náà alhawashi alhawashi òun náà ni ọmọ ìyá ọmọ ìyá òkun yẹ kú ọmọ yẹ bọ́yá ọmọ ìyá rẹ̀ tí ah, bàbá kan jọ bí wọn àtàwọn ọmọ ọmọ àyá yẹn àwọn náà lè jogún àwọn ẹ̀gbọ́n baba àtàbúrò bàbá àtàwọn ọmọ wọn àwọn náà lè jogún wọn lè jogún yẹn ìyẹn ò ní túmọ̀ pé tógún bá ti ṣẹlẹ̀ àá kàn pé wọn á sì máa pín ilé wọn lọ́wọ́ kánsọ̀ wọn lè jogún tí ó bá sẹ́ni tó dí wọn lọ́wọ́ lágbèjúwe ìyá àti bàbá ń bẹ àwọn ọmọ ń bẹ kò sí tọ́ka ẹ̀gbọ́n bàbá ń bẹ mọ́ àtàbúrò bàbá àmọ́ tí ọba sáwọn yẹn lójú ọ̀nà kápá àwọn yẹn náà ò sí á sì wá padà sọ́dọ̀ táwọn yẹn àmọ́ pé nípìnlẹ̀ pé àwọn wo ni wọ́n lè jogún àwọn tá a kà á lẹ́yìn àwọn mí bẹnu tó jẹ́ pé àwọn ò jogún ọ̀ràn yẹn ni kò sẹ́ni tí ó di wọn lọ́wọ́ irú ọmọ sùtá ni ó di lọ́wọ́ kò sẹ́ni tí ó di bàbá òkú àtìyá òkú lọ́wọ́ àmọ́ àwọn àwọn míì nínú àwọn tí ó jogún yìí wọ́n lè rí diwọ́ pẹ̀lú ẹni tí ń bẹ ní. Ni wájú wọn lẹ́yìn òsè ní múfìlà tí ó pé òun lè jogún ọmọ àbúrò bàbá òun ọkọ̀ọ̀kọ̀ wo lẹ̀ náà kó tó kó lé torí ó lè má kàn ó ọlọ́wọ́n bá ní a'udhu billahi shaitan rajim wa ulul arhami ba'duhum awla bi ba'din fi kitabillah ọlọ́wọ́n bá láwọn ẹbí àwọn náà ní ọyẹ wọn lẹ́tọ̀ọ́ sí láti jogun ara wọn nígbà tó jẹ́ pé ẹbí ni wọ́n ará kò lè wá jogún wọn àmọ́ àwọn ogun àwọn ẹbí tá a wí náà wọ́n súnmọ́ ara wọn jura wọn lọ ó di méjì lọ́jọ́ pé ẹbí lọ́dà wá pọ̀ téèyàn fi lè jogún ẹlẹ́ẹ̀kẹta àlùwàlà òun náà ni kí èèyàn jẹ́ ẹrú eléyìí lásìkò bàtẹ́rú wà ní ṣe rí ẹni tí ó ní ẹrú hmm. tí ẹrú rẹ̀ bá kú nígbà tó jẹ́ pé òun ni wàlí rẹ̀ òun náà ni ọ̀gá ẹ̀ ìjọ́ga fún ẹrú yẹn òun ni ó lẹ́tọ̀ọ́ láti jẹ ogún ẹrú rẹ̀ léyìí tó jẹ́ pé ẹlòmíì ò lè wá kó lóun fẹ́ jogún ẹrú yẹn ẹni tó jẹ́ olówó ẹrú yẹn òun náà ni ó jogún ẹrú yẹn nítorí pé ó ti túlẹ̀ lẹ́yìn ìgbà tó ti túlẹ̀ wípé mo ti tú ìwọ náà máa di ọmọlábí ẹrú yẹn wá kú ẹni túlẹ̀ náà ni ni ó jogun rẹ̀ anabi ni innamal wala limani a'ataqa limani a'ataqa ẹni tukùn lọ́rùn ẹrú tó firi rẹ̀ bẹ́ẹ̀rù yẹn bá kú ọ̀gá rẹ̀ yẹ tó firi rẹ̀ náà ni ó jẹ ogún ẹ̀ kí ni ó jẹ jogún ẹ̀ torí pé ọ̀dọ̀ rẹ̀ ni ó ti wá òun ló tú okùn rẹ̀ lẹ̀ òun lọ̀gá ẹ̀ eléyìí àwọn àlùfáà panupọ̀ ní èrì mẹ́tẹ̀ẹ̀ta ta sọ yìí ẹlẹ́ẹ̀kẹrin wọn panupọ̀ púpọ̀ lérí yẹn jíyàtọ̀ lè Islam òun náà ni kí kájẹ ìjẹ́ mùsùlùmí ló mú wa jẹ ogún rẹ̀ ìjẹ́ mùsùlùmí ló mú wa jogún ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin àmọ́ àwọn afọ́panu pọ̀ lórí yẹn torí pé ọ̀rọ̀ pọ̀ lórí yẹn bí ẹni tó jẹ́ pé ọkàn wọ̀lú àjọ ń kírun ọwọ́ akú oyè àmọ́ bí ó ti wá àmọ́ bàbẹ́ àmọ́ yẹ àmọ́ ẹbí ẹ̀ àmọ́ ìlú tó ti wá gan dúkìá sì ń bẹnu lé nínú yàrá àwọn ará àdúgbò ń gbé tọ̀ ẹ̀yin jama ọ̀kan nu ìdẹ́jọ́ máa ń kírun àmọ́ bí adẹ́rù ẹ̀ sí o wọ́n ní tọ́ àwa ò pèsè sáwọn kiri yóò ní wọ́n kó ni àbáwọn olóòsà wọ́n ní àwa tábàjẹ́ mùsùlùmí lálọ́ lè kó wá sí mọ́sálásí àwa ta àkó rẹ̀ sí bẹ́tùlímàlì àkó rẹ̀ sí inú àkáǹtì mosque nítorí pé kò sẹ́ni tí ó jogún ẹ̀ kí property yẹn kọ́ mọ́ bá waste àbí kọ́ mọ́ bá bàjẹ́ yọ́mọ wá jẹ́ sàrà fún ẹni yẹn tó ẹ̀yin màá yá mi ẹ̀ rà wọn tí ò ní jogún rárá tí wọn ò ní jogún alákọ̀ọ́kọ́ nínú àwọn tí ò ní jogún òun náà ni ẹ̀rú ẹ̀rú ò ní jogún òun náà fún rẹ̀ ńkọ́ tá ẹ̀rú ò ní jogún ẹ̀rú la yuwarrath ẹlẹ́ẹ̀kejì ẹni tí ò ní jogún alqatil. ليس للقاتل من min شيء كما قال صلى الله عليه وسلم. wa sallam ẹni bá pa òkú kó lè bá a jogún òkú yẹn ẹni tó pa ìyàwó lọ́pọ̀ ọkọ ẹni o kó lè bá a jogún ọkọ lọ́pọ̀ ìyàwó ẹni o kó lè bá a jogún ọmọọṣẹ́ lọ́pọ̀ ẹbí òní wọ́n pè ẹ ọmọ lọ́pọ̀ bàbá ẹni o torí kó lè bá a jogún bàbá náà lọ́pọ̀ ọmọ ẹni o kò sí ìdí ìṣẹ̀lẹ̀ láwùjọ torí kó lè bá jogún ẹ̀ ìyá ẹ̀ òun lọ pọ̀ ọmọ ẹ̀ ni o ẹni tó lẹ́tọ̀ọ́ láti jogún tẹ́lẹ̀ tó bá ti jẹ́ pé awádìí á rí i pé òun ẹni yẹn kó lè bá jogún wọn ni àní fún ní kọ́bọ̀ nínú ogún yẹn torí ànábì sọ pé ẹni bá ti rán yàn sọ́run kò lè jàǹfààní ẹni tí ọ̀ràn sọ́run rẹ̀ ẹ̀rọ àwọn ẹbí mi gbà mí tí wọ́n rí i pé wàhálà pọ̀ pé à bàbá yìí bàbá olówó yìí gbogbo oògùn láti lò fún kọ nǹkan dà wá láàmú ni wọ́n sì bá dókítà kan sọ̀rọ̀ pé tó ẹ bá gun lábẹ́rẹ́ kọ́ máa bá tiẹ̀ lọ ọlọ́mọdé abímọ burúkú mọ̀jẹ̀ abímọ jàgídíjàgan jọ kan wọlé ni wọ́n sì pa bàbá wọn gbogbo iná bá ti pa èèyàn kò ní jogún ẹ̀ o lẹ́yìn náà ẹlẹ́kẹta ikhtilafu din tí ẹ̀sìn bá ti yàtọ̀ àní jogún ara wọn mùsùlùmí ò lè jogún kèfèrí kèfèrí ò lè jogún mùsùlùmí anabi ní la yarithul muslimu káfíra wala káfíru alimuslima mùsùlùmí ò lè jogún káfír kèfèrí bẹ́ẹ̀ ni kèfèrí náà ò lè jogún mùsùlùmí nítorí pé ẹ̀sìn wọn ti ṣe kínni ó ti yàtọ̀ ọ̀tọ̀ ọmọ tẹ ọmọ rẹ létí ni pé kẹ déédéé lérí ẹ̀sìn wọ́n pààrọ̀ ẹ̀sìn o nínú àwọn àdánwò tí ó bá bá pààrọ̀ ẹ̀sìn òun náà ni pé abẹ́rẹ́ ló kéré nínú dúkìá wọn ní fún ọ èyí ló kéré jù nínú àdánwò tí ó bá kó tó wá lè lọ lè wọ̀ náà lọ́rùn torí téèyàn bá ti sè islam tó bá ti kú yóò lè wọ̀ náà ọlọ́run ní inna dina inda Allahi al-islam ọlọ́run ní islam nìkan ni ẹ̀sìn tẹ́ ẹ̀ máa ṣe ọmọ yẹ bìtẹ́kì gẹ́gẹ́ rẹ̀ islam dina bẹ́ẹ̀ bá ń ṣẹ̀sìn mí yàtọ̀ sí islam falan yuqbala minhu ọlọ́run lòun ò ní gbà lọ́wọ́ ẹ̀ ṣe tó wọn wà gbànú ó wọ fìlà àkìrà tọ́ba wà padà sọ́run mínà lè xaṣiri ilé wọ̀ náà àyà kóra mọ́kàn yìí nídìí bẹ́ẹ̀ tọ́mọ bá ti léwọn ọ̀sẹ̀ sìn mọ́ àwọn àlùfáà ni kí bàbá nì kọ́kọ́ sínú wíìlì ẹ̀ pé kẹ́nìkan mọ̀ fún ní kọ́bọ̀ nítorí kò lè máa mú owó bàbá tó làágùn kọ́ máa wá fi ṣẹ̀sìn mí nítorí pé torí ẹ̀sìn gan lọ́lọ́run ṣe dá ogún tá à ń jẹ yìí gan àti ẹni tó lógún tó fogún lẹ̀ wàhálà tó ń ṣe gan torí ẹ̀sìn ẹ̀sìn gan gan ni tọ́lọ́run náà wá wá ṣe láyé bá ti wá fi ẹ̀sìn lẹ̀ tọ́lọ́run ò ṣẹ̀sìn ẹ kò lè jogún nítorí pé ogún yẹn gan ẹni ó kó jọ nítorí ẹ̀sìn ló fi kó jọ ọlọ́run wa ni kó dó jẹ mọ́ ẹni tí ó wàá gbowó mùsùlùmí tí ó máa wá fi ṣe kèfèrí òun náà ó tún máa fowó mùsùlùmí yóò máa wá fi balẹ̀ jẹ́ ẹ̀sìn fi gbégi lé abẹ́lẹ́ wọn Allah subhanahu wa ta'ala ẹni kọ̀ọ̀kan ẹni wọn bá ta wí ọlọ́mọṣẹ́ àjẹ́ òsì wà láǹfààní ọlọ́ agbára ọlọ́wọ́n ọba a tún máa tẹ̀síwájú níjọ́ mẹ́jọ inshallah ta'ala àbíjọ́ méje inshallah ta'ala àwọn àwọn nǹkan wo ni wọ́n ní ká fún ìyàwó pàṣẹ́ntéèjì wọ́n ní ká fún ìyàwó pàṣẹ́ntéèjì wọ́n ní ká fọ́kọ tọmọ bá wà pàṣẹ́ntéèjì wọ́n lá fún wọn tí ó bá sọmọ láàrin wọn pàṣẹ́ntéèjì wọ́n lá fún bàbá òkú pàṣẹ́ntéèjì wọ́n lá fún tí o bá sáwọn ọmọ tọmọ bá wà pàṣẹtẹjì ọlá fún yá àti bàbá tọ tí o bá sáwọn tí wọ́n dí àwọn kan lọ́wọ́ ẹ̀gbọ́n àbúrò kílá fáwọn náà tí wọ́n bá rẹni tó dí wọn lọ́wọ́ eléyìí yóò máa wá sínú àlàyé insha allah ta'ala gbogbo táwọn sọ yìí kálí bá a mọ̀ pé ẹ̀sìn wa ẹ̀sìn tó wà comprehensive ni gbogbo nǹkan ló dá sí ó dá sí ìgbà tá a wà láyé ó tún dá sí ìgbà bá sí ní ilé ayé mọ́ nítorí tí wọn bá ti pín ogún nílànà islam ó ti yé oògùn ní ma ń ṣe kínni òun ní ma gbẹ̀yìn family nígbà tẹ́ bá ti pe àwọn family kalẹ́ǹsì tẹ káyà koran tẹ kàdísì ànábì tẹ gbé tẹ̀rà jáde ipe ah, a ọ̀nkó ọ̀yẹ̀kẹ́ jogún àmọ́ àwọn kan ti dín yín lọ́wọ́ ẹ ntọ́lọ́nsọ tá ànábì sọ ni yóò sì rẹ̀ amúfilà rẹ̀ àti bàtà rẹ̀ yọ́ọ́ ma se kínni yọ́ọ́ ma lọ́lé àmọ́ ẹ̀ káyà fún ẹ̀ ṣe wá fún ẹ̀ ṣàlàyé ẹ̀ ṣe fún òun á dé lẹ́mìí pé òun lòún gbé jíìpù tó wà ńlẹ̀ ìpè ṣe bí eh, àbúrò ti tòun ni ṣe bí máa yáhùn tẹ́lẹ̀ náà bí ọ̀sẹ̀ kan tóun ó lò kóun tó dá padà kóun mú yín tóun ẹ̀yẹ́ máa pínlẹ̀ ọwọ́ adé ẹni kò ní ẹ̀tọ́ sí jíìpù yẹn yọ bẹ̀rẹ̀ wàhálà ni a ṣe ṣe ṣe ṣe ẹ̀yin nìkan lẹ́bí ẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ fìtínà láàrin ara wọn ìmí wọn mọ̀ ṣàgùn síra wọn oògùn tí mi ò ju tójú ọ̀fọ̀ tẹ́lẹ̀ mi ò ní rí náà ẹ̀rí ogun ní ti máa ń dálẹ̀ ni tẹ ọmọ mi ò jáde nulẹ̀ tí ó sì jáde tí ò ní wọlé mọ́ tí ó máa rìn káàkiri nígbà tí ọ̀sá gbọ́ yẹsì bá ọ̀nkù ti ń sàǹsìn ni ebi kọ̀mọ̀ pé òun lẹ́tọ̀ òun rò pé wọ́n fẹ́ yàn òun jẹ ni ló fi lọlé lóògùn lérí wọn yóò sọ fún bàbá ológun náà pé bàbá ẹ bá ń gbẹ̀tọ́ mi fún mi o bàbá náà sì dá kan mà tí ó fi sọ fún pé ọ̀ lẹ́tọ̀ àwọn ọmọ ògùn ti wà ń lé kò kan ó kù mọ́ tí ọba táwọn ọmọ òkú lásìkò wá fẹ́yìn agbóyè sìn yìí jama nítorí ká gbé sí rédíò tẹlifíṣàn nínú pépà káwọn èèyàn kí wọ́n lè ṣe kíni kí wọ́n lè gbàgbọ́ yẹ kí lọ́wọ́ bá ń sọ nítorí wọn bá sì ń sọ yẹn bẹ̀rẹ̀ àláfíà wa àwọn bẹ̀rẹ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ẹni wọn bá ta wí ọlọ́mọṣájọ́ sanfàní subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh.